إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي إله فهو المقتدي ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله إن أصدق الحديث كتاب الله وخير هدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وشر آه، وكل وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يقول سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون والسلام عليكم ورحمة الله وبركاته mo kí gbogbo ẹ̀yin ọmọ ìyá wa ní kíkí ti Islam mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì tún kí wa káàbọ̀ sí ìjókòó àárọ̀ yìí tó jẹ́ ìjókòó pàjáwìrì Yorùbá bọ̀ wọ́n ní bí iná kò bá tán láṣọ ẹ̀jẹ̀ kì í tán ní èèkánná bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ni bí iná kò bá tán ní aṣọ kòkòrò iná níwọ̀n àgbà tí ọ̀bà tí ì tàn pátápátá lára aṣọ ẹni tí ó wà a nìyé máa rí ẹ̀jẹ̀ orípa pé ó ń pa kòkòrò iná yẹn a nìyé máa rí orípa rẹ̀ lára rẹ̀ tọ́ gbogbo wa ti rí àkọlé tí mo fún jókòó yìí ta ni Sheikh Adam àkọlé náà nìyẹn man huwa al-Sheikh Adam Abdullahi al-Ilori ohun tí ó tún bí èyí òun náà ni pé àlà ilimu àmàna àlà ilimu Amana, Amana ni ìmọ̀ àmánà òun ni ìmọ̀ ẹ̀sìn wa ẹ̀sìn àmánà ni ìmọ̀ ẹ̀sìn wa ìmọ̀ àmánà ni ẹnì yòówù tí ó bá mọ̀ ọ́ tí wọ́n bá bi léèrè tí ọba dákẹ́ ẹnu tí ò sọ̀rọ̀ yóò jẹ ìyà lórí ẹ̀ lọ́jọ́ àlìkìyàmà bákan náà ẹnì yòówù tí ó ń sọ ohun tí ó mà tàbí tí ó sọ tayọ ohun tó mà yóò di ìyà fún onítàn ní ọjọ́ àlùkìyàmà. tí a bá ń fi ọkàn bá àwọn ọ̀rọ̀ tí ó ń jáde ní ìkànnì Talim TV lọ a rí i pé alákọ̀ọ́kọ́ èmi gẹ́gẹ́ bí òǹsọ̀rọ̀ lórí pílátífọ́ọ̀mù Taalim TV mo jẹ́ ẹnìkan tí ó máa ń sọ òdodo bí ó bá ṣe hàn sí mi láì ní ṣe àbòsí lórí ẹ̀ láì ní ṣe ìjàmbá lórí ẹ̀ nítorí pé ó sàn kí èèyàn má jẹ́ àfẹ́sìn kí wọ́n sì má bi léèrè nípa ẹ̀sìn kọ́kàn rárá mọ ọ̀wọ́ nǹkan tí ó fi máa sin lọ́hùn yóò dá mọ níwọ̀n nínú ẹ̀ṣẹ̀ bí aláwo bá fẹ́ ju kéèyàn wá jẹ́ àfáìsìn táwọn èèyàn máa bi léèrè pé báwo lè léyìí báwo lè léyìí. wàlẹ̀ hákù àhákù áyùkọ̀l òdodo sì ni ó lẹ́tọ̀ọ́ pé ká máa sọ. tí ẹ bá wá ń bá àwọn ọ̀rọ̀ mi bọ̀ lórí pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Sheikh Adam a rí wípé jíjáde tí mo jáde lórí ọ̀rọ̀ wọn tí mo sì pe àkọlé ẹ̀ ní ta gan ni ó ń tàbùkù Sheikh Adam láàrin àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọ̀nyí al-Imam al-Kutubi afa Said Shitu àti Sheu Habib mùdírù ní mọ́ríkà àwọn kan gbọ́yé àwọn kan ò gbọ́yé ká sì sọ̀rọ̀ káwọn kan má gbọ́yé tó bá ti dé tí gbọ́ òun sọ̀rọ̀ àti fún oníṣẹ́ ní ìṣe pé kó tún àlàyé ṣe àmọ́ tí ọba dé tí ìgbóhùn sọ̀rọ̀ pé àwọn kan ò gbọ́ yé yóò fi ilẹ̀ bẹ́ẹ̀ ó ti wá dé tí ìgbọ́ mi pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ nínú ọ̀rọ̀ tí mo sọ táwọn kan ò gbọ́ ó sì di dandan fún mi láti tún un sọ láti fún ní àwọn àgbékalẹ̀ mìíràn tá a tún lè fi gbọ́yé sí i nítorí náà àdúrà mi ni pé kí Allah subhanahu wa ta'ala kó jẹ́ ká kí a gbọ́ àwọn ọ̀rọ̀ náà yìí kí Allah sì tọ́ ẹni tó fẹ́ sọ kó tọ́ sí ọ̀nà lórí ẹ̀. Ah. ta gan ni ó ń tàbùkù Sheikh Adam tí mo sọ lọ ẹ rí pé kókó alákọ̀ọ́kọ́ nínú àwọn kókó tó jẹyọ nínú ẹ̀ òun ni pé mo ṣe àfọ̀mọ́ Imam Al-Kutubi pé wọn ò tàbùkù Sheikh Adam lẹ́yìn náà mo ṣe àfọ̀mọ́ àfáà Saheed Shittu pé wọn ò tàbùkù Sheikh Adam ohun tí àfáà rí làáfáà ń sọ níbi ìmọ̀ wọn ṣe mọ lórí ẹ̀ lẹ́yìn náà wọ́n wá sọ pé Sheikh Habib tó jẹ́ mùdírù ní Markaz òun ni ẹni tí ó ń tàbùkù bàbá rẹ̀. síwájú ọ̀rọ̀ yẹn nínú awuyewuye láàrin àwa àáfàá súnà ibi fídíò tí afa saheed shitu court tí wọ́n lò lórí pílátífọ́ọ̀mù wọn mo dárúkọ ń bẹ̀ wípé irú tíra ìzátàlájà tíra burúkú ni mo tún dákọ tíra míì bíi fawzul azim bíi gayatul mo dẹ̀ conclude wípé ẹnikẹ́ni tí bàbá rẹ̀ bá jẹ́ òǹkọtíra kò sí bí ò ṣe ní sí àwọn àṣìṣe nínú ẹ̀ tí aláwọ̀ bá ti wá jogún ọmọ tóun náà wà lójú ọ̀nà ẹ̀sìn kó dìde sí ṣíṣe àtúnṣe rẹ̀. tába tún rí nínú àwọn ọmọ ẹ̀yẹ ẹ̀sìn àwọn náà wọ́n á dìde sí ṣíṣe àtúnṣe rẹ̀ so that àṣìṣe tí òǹkọ́ tíra ṣe kò ní máa trend kò ní máa spread lẹ́yìn ikú rẹ̀ nítorí pé ó léwu tó bá ń trend tó bá ń spread lẹ́yìn ikú rẹ̀. mo sì sọ pé tíra tí àṣìṣe rẹ̀ bá ti pọ̀ ju dáadáa nù rẹ̀ lọ kí wọ́n kà kúrò ńlẹ̀. bákan náà kò sí bá a ti fẹ́ dákọ tíra kan tá à ní dákọ ẹni tí ọkọ̀ tíra náà gbogbo àwọn àlàyé ni mo mú wá nínú awuyewuye ẹja tó padà sórí ta gan ni ó ń tàbùkù Sheikh Adam nínú àwọn kókó tó jẹyọ nínú rẹ̀ mo ní pé mo ní àfẹ́sìn ní Sheikh Adam tí wọ́n ní ìmọ̀ èdè lárúbáwá tó yanjú wọ́n sì jẹ́ òǹkọ̀tàn òǹkọ ìtàn ni wọ́n wọ́n sì gbìyànjú níwọ̀nba agbára wọn. àmọ́ ìtàn tí Sheikh Habib mú wá pé Sheikh Adamu lọ síbi sàárè Sheikh Ahmada Tijani ní Fas mo dìbọ́ǹkì ìtàn yẹn pẹ̀lú àwọn àlàyé wípé títàn yẹn bá wáyé bẹ́ẹ̀ àkọ́kọ́ náà wọ́n kọ́kọ́ jẹ́ ká mọ ewu tí ń bẹ níbi irú ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ní Islam irú ìṣẹ̀lẹ̀ yẹn ẹ̀bọ ńlá ni wọ́n ń pè kò ló kọ mí kéèyàn lọ síbi sàré kó dojú àdúrà kọ òkú kó máa wá ìrànlọ́wọ́ lọ́dọ̀ òkú kó máa wá ọ̀nà àbáyọ ọ̀nà àbáyọ lọ́dọ̀ òkú mo fi rinlẹ̀ wí pé ẹbọ ni mo dẹ̀ mú àyà wá mo má dé sì wá lórí ẹ̀ so ọ̀tọ̀ ni ìdájọ́ ọ̀rọ̀ ọ̀tọ̀ ni ìdájọ́ òǹsọ̀rọ̀ nínú Islam àwọn àfa alùsùnà táwa jẹ́ ọ̀kan nínú akẹ́kọ̀ọ́ nínú agbo alùsùnà táǹkà síra àwọn àfa wa. wọ́n máa ń fẹ́ ká ṣọ́ra fún ká sọ pé lágbájá ọmọ lágbájá kèfèrí ni ọ́ wọ́n máa ń fẹ́ ká ṣọ́ra fún un ṣùgbọ́n ṣùgbọ́n wọ́n máa ń sọ pé ká sọ kí ni ń jẹ́ ẹbọ fún àwọn èèyàn kí wọ́n lè jìnnà sí i pé kí lè bọ nínú kí là ń pè ní ẹbọ o nínú Islam ẹbọ ńlá ẹbọ kékeré kí là ń pè ní kúfúrú o kí là ń pè ní ṣíríkù kí là ń pè ní kúfúrú èyí tó múyàn kúrò nú ẹ̀sìn àti eléyìí tí ò múyàn kúrò nú ẹ̀sìn kí là ń pè ní nifak èwo ló jẹ́ ìtìkọ́dí èwo ni kì í ṣe ìtìkọ́dí ok wọ́n máa ń wọ́n máa ń sọ pé ká sọ pé ẹni tó bá sọ báyìí kèfèrí lonítọ̀hún tàbí ẹni tó bá ṣe báyìí ọ̀ṣẹ̀bọ ní onítọ̀hún ṣùgbọ́n wọ́n máa ń fẹ́ ká ṣọ́ra fún ká dárúkọ onítọ̀hún ní pàtó torí pé ìdájọ́ wà láàrin ìyàtọ̀ wà láàrin fásiwá àti kọ̀dọ̀ ìyàtọ̀ ó wà láàrin fásiwá àti kọ̀dọ̀ fásiwá any scholar ló lè sọ ló lè ṣe ṣùgbọ́n kọ̀dọ̀ adájọ́ adájọ́ ẹ̀sìn ni ó lè ṣe é nítorí pé ohun tó rọ̀ mọ́ ìkọ̀ọ̀kan wọn ó jura wọn lọ ó lágbára jura wọn lọ ní ti fatiwa fatiwa lọ báyìí pé ẹni tó bá pe ẹ̀dá kan lẹ́yìn àlọ́ ó ti di ọ̀ṣẹ́bọ fatiwa nù kọ̀dọ́ọ̀wù ni sítétímẹ́ǹtì ká sọ pé lágbájá ọmọ lágbájá ó ti di ọ̀ṣẹbọ nítorí pé ó pe nǹkan míì lẹ́yìn Allah. òpá ti gẹ́ẹ̀tì yàtọ̀ láàrin tí wọ́n ń pè ní fatiwa àti kọ̀dọ̀ so àwọn àáfàá wa máa ń fẹ́ ká ṣọ́ra fún kọ̀dọ̀ tí a bá ti jẹ́ kọ́ dí ìdí ni wípé ká tó lè gbé ìdájọ́ dìde pé lágbájá ọmọ lágbájá ó ti kúrò nínú Islam tó lóun wà wọn ó kọ́kọ́ ṣe àwọn iṣẹ́ kan alákọ̀ọ́kọ́ wọn ó kọ́kọ́ fi rinlẹ̀ fún wa wípé ọ̀rọ̀ tó sọ tàbí ìṣe tó ṣe kò sí rújúrújú nínú ẹ̀ rújúrújú kan kò sí nínú ẹ̀ kò sí ibì kankan tí èèyàn fẹ́ sápamọ́ sí ń bẹ̀ ọ hàn gedegbe pẹ̀lú ẹ̀rí nínú Quran pẹ̀lú ẹ̀rí nínú hadith wípé ìsọ náà tàbí ìṣe náà abẹ̀sìnjẹ́ ni tàbí ẹbọ ni ìyẹn kọ́kọ́ jẹ́ nǹkan àkọ́kọ́ tí yóò kọ́kọ́ fi rinlẹ̀ nǹkan ẹlẹ́ẹ̀kejì òun ni wípé wọ́n wà á fi ọ̀rọ̀ sí àwọn tí wọ́n lè ṣàlàyé mọ́sálà yẹn beyond reasonable doubt wọ́n fi ọ̀rọ̀ sí wọn lẹ́nu láti gbé e síwájú ẹni tó ṣe ìṣe tàbí tó sọ ìsọkàn tí máa sọ nídìí kẹfìrí tàbí tí máa ń sọ ní di ọ̀ṣẹbọ nítorí pé ó ṣeé ṣe kó nítọ̀hún kó mọ́ fura mà ó ṣeé ṣe kó nítọ̀hún kó lérò wípé òun ní ẹ̀rí lọ́wọ́ tó sì já sí pé àwọn ẹ̀rí yẹn ó ti ṣì wọ́n gbọ́yé possibility wà fún òǹsọ̀rọ̀ tó sọ̀rọ̀ kèfèrí lẹ́nu tàbí òǹsọ̀rọ̀ tó sọ̀rọ̀ ṣíríkù lẹ́nu tàbí oníṣe kan tó ṣe ìṣe kúfúrù tàbí ìṣe ṣíríkù láti lérò pé òun ní ẹ̀rí lọ́wọ́ gẹ́gẹ́ bó ṣe common fún àwọn èèyàn wípé wọ́n á wà lórí ìṣìnà wọ́n á sì máa mú àwọn ẹ̀rí wá so ká tó lè wá ṣe kọ̀dọ́ òlé wọn lórí àwọn ẹ̀rí yẹn á sọ di òtúbáńtẹ́ ní ojú rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí tí ó bì í wó tónítọ̀hún tí ò ní ráàyè ìdarunpa tí ò ní ráàyè ìdarapà nílẹ̀ tíyẹn bá ti wáyé tán wọ́n wà á tún bi léèrè pé ọgbà àwọn ẹ̀rí ìwọlé ni àbí ọkọ̀ wọn sílẹ̀ tọ́ba lòun gbà wọ́n wọlé wọ́n ní kó ṣe táwọ́bà tọ́ba lòun kọ̀ wọ́n sílẹ̀ ìdájọ́ tí wọ́n bá máa ṣe é fún ẹni tọ́ba kó mọ̀ lọ́rọ̀ ẹ̀ wá kù. ẹ̀yin tẹ́ bá sì gbọ́ ọ̀rọ̀ òun sọ̀rọ̀ part one part two part three ẹ rí bí mo ṣe mú àwọn àlàyé kan wá lórí àwọn ọ̀rọ̀ kan táwọn èèyàn sọ tó jẹ́ pé ọ̀rọ̀ náà àwọn tó sọ wọ́n lérò pé àwọn lẹ́rìí lọ́wọ́ ṣùgbọ́n ẹ̀rí yẹn wọ́n sì í lò ní kété tí wọ́n ta wọ́n jí wọ́n gbà pé àwọn sì í lò wọ́n sì ronú pìwàdà lọ́ba parí. so kò lásán ọ̀rọ̀ rèé ni pé sọ́márì ọ̀rọ̀ tí mo ti sọ òun ni pé ìyàtọ̀ wà láàrin fatiwa àti kọ̀dọ̀ àwọn aṣíwájú rere fún wa wọ́n ní ẹni tó bá mọ fatiwa ó lè mú wa ṣùgbọ́n tọ́rọ̀ bá di ọ̀rọ̀ kọ̀dọ̀ ọ̀wọ́ ẹni tí wọ́n bá fi sí orí àga ìdájọ́ òun ni wọ́n fẹ́ kó ṣe kọ̀dọ́ torí pé kọ̀dọ́ lọ́pọ̀ ọgbà ó máa ń yọrí sí capital punishment. lọ́gán tí wọ́n bá ti sọ pé lágbájá ọmọ lágbájá ó di kèfèrí wọ́n á sọ báyìí pé lágbájá ọmọ lágbájá ó di kèfèrí lórí ọ̀rọ̀ báyìí tó sọ tàbí lórí ìṣe báyìí tó ṣe èyí tí a ti mú àwọn ẹ̀rí wá fún un tó tako ohun tí ó sọ tàbí tó ṣe àmọ́ tí ó takú jálẹ̀ nítorí náà ó ti jáde kú nínú Islam ìdájọ́ rẹ̀ ni pé ẹ lọ yẹgi fún ẹ lọ jẹ níyà báyìí ojúpọ̀nà tí wọ́n máa ń gbà sọ pé lágbájá ọmọ lágbájá ó di kèfèrí nìyẹn ṣùgbọ́n ní ti ìlànà fatiwa tẹ́ máa sọ pé Sheikh Adamu o ó lọ síbi sàárè o ó lọ tọrọ nǹkan kan bẹ́ẹ̀ o nǹkan kan o ok táwọn èsì ṣe kọ́ dí àmọ́ mufti a sọ pé ìṣe kéèyàn lọ síbi sàárè kó tọrọ nǹkan bẹ́ẹ̀ haramu ni torí pé ẹbọ ni ẹbọ ńlá ni amẹ́rì wá ní orí rẹ̀ ẹni yòówù tó bá ṣe é tó bá ṣe ìṣe yẹn ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ni pé ìsìláàmù rẹ̀ ti bàjẹ́ kó tún ìsìláàmù rẹ̀ bẹ̀rẹ̀ tó bá takú lé lórí tó bá takú lé lórí tó bá dá sí pé ó wà ní orílẹ̀-èdè tí wọ́n ti ń lo ṣẹ̀ríà wọ́n bá wí wọ́n gbé ìjìyà tó ṣe wẹ́kú mùrìtádù wọ́n gbé kà lórí kì í wá ṣe pé irú mufti bẹ́ẹ̀ yá àmà sọ pé sheikh adamu ẹlẹ́bọ ni o sheikh adamu eh, kèfèrí ni o kì í ṣe báwọn kì í ṣe báwọn ok ṣùgbọ́n a sọ pé ẹni tó bá ṣe irú ẹni yòówù tó bá ṣe irú nǹkan báyìí ẹbọ ni kúfúrú ni nífàkù ni bíríà ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a wà á sọ ìdájọ́ rẹ̀ nínú ẹ̀sìn ibi nìyẹn ní abẹ́ fatiwa. kọ́rọ̀ fásiwà àti kọ̀dọ̀ òkú tún lè yé wa sí i ẹ ń fún wa ní àpẹẹrẹ kan. àárọ̀ tí obìnrin kan tó wá bá ànábì sallallahu alaihi wasallam ní ọjọ́ kan tó sọ pé ọkọ òun ó ní owó lọ́wọ́ aláwòbò láṣìírí àmọ́ kì í fún òun àtọmọ òun ní nǹkan tí ọ máa tó àwọn ná. ànábì sallallahu alaihi wasallam ó wá sọ fúnbìnrin yẹn pé mú nínú dúkìá ọkọ rẹ nǹkan tó máa tó ìwà àti ọmọ rẹ tó máa tó yín ná mú nínú ẹ̀ arábìnrin yẹn sì ṣe bẹ́ẹ̀ ok àdìsí yẹn nìyẹn báyẹn o ni mo mú wá ní ìdábí níbí wa àwọn àáfàá wa yiri àdìsí yẹn wò wọ́n wá bi ra wọn léèrè pé ohun tánàbì sọ fún obìnrin yìí fásiwá láàpẹ ni àbíkọ̀dọ̀